o ò lè rí mọ́ṣáláṣí oṣùnà kan káàfa àwọn okú Allahu Akbar kí wọ́n wá sin àáfà àwọn sí àyíká mọ́ṣáláṣí kò ṣẹlẹ̀ rí inú tẹ́ ni wọ́n gbé òkú àáfà àwọn lọ inú tẹ́ inú tẹ́ ni wọ́n gbé lọ àmọ́ tí bá ti jẹun sufi ah tó ti jẹun wírìdì tí ó jò ń tìjàníyà tí ó jò ń kọ́dìríyà tí ó jò ń búlálà. wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé wọ́n ti kú o kò tí ì kú wọ́n wulẹ̀ ya àwòrán rẹ̀ àbí wọ́n ya àwòrán tó dá sí pé nínú yàrá mùrídìí orí ṣéwù ọ̀kan òjọ̀kan ni ó lẹ̀ márùn ògiri iwájú ìta rẹ̀ orí ṣéwù ọ̀kan òjọ̀ kan ni ó lẹ̀ mọ́ bẹ́ẹ̀ nínú àmì tá a máa fi dá wọn mọ̀ nù bá a ṣe máa ń dá àwọn kìrìsìtẹ́nì náà mọ̀ pẹ̀lú àwòrán jésù rọ ọ̀kan òjọ̀ kan táwọn náà lẹ̀ máa nu ṣọ́ọ̀ṣì tí wọ́n lẹ̀ mára alé tí wọ́n gbé àgbélébú tí wọ́n fi tí wọ́n yà sára alé ara ṣọ́ọ̀ṣì wọn ìlànà gẹ́lẹ́ làwọn ń súnfin náà ń tọ̀ tó bá kírun lẹ́yìn Sufi ọ̀sọ́nù nù ní o ọ̀sọ́ irun rẹ ọ̀sọ́nù olóòní ìdíládà rẹ ẹni tí ń bọ séwù tó bá ti rí mùrídí òun àti fọ́tò séwù ní ọjọ́ máa káàkiri wọn ìdárìn wọ́n gbà wípé agbára kan ń bẹ níbi fọ́tò séwù wọ́n gbà pé ìgbàlà ń bẹ ń bẹ wọ́n gbà pé ààbò ń bẹ ń bẹ gẹ́gẹ́ bí àwọn kìrìsìtẹ́nì náà ṣe gbà pé agbára ń bẹ ògo ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù àti àwòrán rẹ̀ àti àgbélébù rẹ̀ alùsùnà nìkan lọ́lọ́run kó yọ dáàpọ̀ alùsùnà kan rí tó ya fọ́tò àfáà rẹ̀ dáàpọ̀ ẹ̀ tó bá mọ̀ tó wá ilé tàbí tó gbé ìgbáyà dáàpọ̀ rẹ̀ kékeré alùsùnà kò lè dánwò wò kékeré alùsùnà kò ní dán wò ọ̀wá aláàtí ìpín sáàtí ìpín báwọn oní gbogbo àwọn mùsùlùmí ọlọ́kan náà jọ ní wá sí ó kó mi mọ́ àwọn wèrè àwọn tí wọ́n ń gbé fọ́tò ṣéwù tí wọ́n gbé kọ́ra àwọn tí wọ́n gbé kọ́lé wọ́n sọ sàárì àwọn ànábì wọn wọ́n sọ di ilé ìjọsìn ọ̀rọ̀ kejì wàmẹ́ yukirahu mina sọ̀láti filikubur Imam Bukhari ni mo mú àkọlé yìí wá àti ní tìtorí bá a ṣe kọ̀ ọ́ láti kírun níbi tí sàárè bá wà níbi tí sàárè bá wà ìyẹn ló bí pé ẹ gbọ́dọ̀ sin òkú yín sílé ẹ gbọ́dọ̀ sin òkú yín sí àyíká ilé torí pé mùsùlùmí ò gbọ́dọ̀ kírun ní sọ̀ráǹdì sàré ẹ wá wo bí ẹ ṣe ń sin òkú ẹ̀yin mùsùlùmí tí àwọn yín bá kú wọ́n sin síwájú ìtàlẹ̀ rẹ̀ kọ̀sáfẹ̀ kù léwu hmm. ilé tí wọ́n ti pín. wọ́n sin síwájú ta ẹlòmíì ẹ̀yìn ìpòlé ni wọ́n sin sí ẹlòmíì ẹ̀gbẹ́lé ni wọ́n sin sí. now tẹ́ ẹ bá sin òkú sí ẹ̀gbẹ́ ilé àyíká ilé yín tẹ́nìkan sì ń gbénu léwu yóò ṣòro fún un láti máa kírun tọ́rọ̀ bá jẹ mọ́ kó kírun nínú ilé nítorí kíni sàárè tó ti wà láyìíká ilé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti sin òkú yín sí àyíká ilé yín ọ̀ràn tẹ́ ń dá tí n bá fojú wò ó at least ẹ dáràn mẹ́ta at least ẹ ọ̀ràn mẹ́ta ọ̀ràn àkọ́kọ́ ni wípé tí sàárè bá wà wájú ta. tẹ́nìkan wà nù ilé tó fẹ́ kírun kò lẹ́tọ̀ọ́ àti kírun níwọ̀n gbà tí sáré ń bẹ láyìíká léwu ẹ ti wá hàn náà ẹ̀tọ́ tí mùsùlùmí ní pàápàá jùlọ àwọn obìnrin pinnu ilé làwọn ti máa kírun wọn lẹ́yìn náà àwọn ọkùnrin pinnu ilé wọn ti máa yan nàfílà ẹ ti hàn náà fún wọn ẹ sì lẹ́tọ̀ọ́ kẹ́ hàn náà rẹ̀ ọ̀ràn àkọ́kọ́ tẹ̀ dánù. ọ̀ràn ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ dá ó ní wípé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sin òkú sáyìíká alé tí ò ní jẹ mọ́ kẹ́ ẹ kọ́lé fún un kò sí ọgbọ́n rẹ̀ ẹ mọ nǹkan lé lórí ẹ mọ nǹkan lé lórí gbogbo àwọn òkú tí wọ́n sin sí àyíká alé ni wọ́n padà pe bíríkìlà pé kó wá bá wọn to búlọ́ọ̀kù sí ọ̀ràn kejì nu. No wọn èé di búlọ́ọ̀kù lé sàré lórí búlọ́ọ̀kù wọn èé di lé orí sàré ọ̀ràn kẹta ni pé ọ̀ràn kejì lọ́wọ́ á lìdí sí ọ̀ràn kẹta nípa pé ẹ wò dáadáa sàré tí ń bẹ wájú ta yín àbẹ́ẹ̀ tí ń bẹ ní ẹ̀yìnkùlé lé yín tẹ́ ẹ ti mọ bíríkì lé lórí òun táwọn yẹn bá fẹ́ gbatẹ́gùn lásìkò ooru wọ́n jókòó lé àwọn kéékèèké wọ́n máa sọ bẹ̀ di ibi tí wọ́n ti máa ṣeré òjíṣẹ́ ọlọ́run sì sọ ọ́nà àdìsí muslim wípé kẹ́nìkan rìn jókòó sórí ògùn náà kógùn náà yẹn kó ju aṣọ rẹ̀ kó sì ju awọ ọ̀dì rẹ̀ kó jó kan eegun ìyà yẹn tó jẹun ó wá kéré sí ìyà tí ó jẹ tó bá jókòó sórí sàré ẹ wo bẹ́ẹ̀ ṣe ń bí àwọn yẹn ṣe ń gbaná sára ń lé yín wọ́n ń gba iná tó ju iná ògùn náà lọ wọ́n ń gbà sára lójoojúmọ́ nípa pé sàárè ti yín sàárè bàbá yín ìwà ìgùtà ló wà. inú tẹ́ ni wọ́n ní ká ẹrú òkú lọ inú tẹ́ ni wọ́n ní ká ẹrú òkú yín lọ ọ̀ràn kẹrin òun ni pé ó ti wá rọrùn parí fẹ́ntọ́fẹ́ ṣẹbọ sí lọ́rùn tó tó kú wálé. ìyọkàn jí lọ síbi sàárè láàárọ̀ ni bàbá alágbájá má sùn lọ́rùn o òkú ọlọ́mọ ní ọ́ o ọmọ rẹ ti ń bẹ lẹ́kọ̀ọ́ jí ó kó èrè oko wálé o ọmọ rẹ ti ń bẹ lábìjàn ẹ má jẹ́ o dìdìrín ń bá ẹni tí ò nípasẹ̀ bẹ́ẹ̀ kò di ẹlẹ́bọ tí ó bá ti ẹ̀ṣẹ̀ bọ rẹ̀ kò yẹ kí ẹ̀yin kún lọ́wọ́ torí pé kò pọn dandan kéèyàn lọ síbi sàárè kó tó pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ṣe mọ̀ bẹ́ẹ̀ èèyàn lè dúró sáàyè tó wà kó ní ọ̀dà irú tó pe nìyáàsì ní ìsìn ibo ni wọ́n sin nìyáàsì sí ní Senegal òun sì wà Nàìjíríà ó sì ń pe nìyáàsì láì débi sàárè nìyáàsì sẹ́ni pé ó ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run náà ni láì ibi sàárè ṣùgbọ́n tá a bá sọ ní ìsìn ni wípé èyí ṣe ẹran tó nípa ń bẹ̀ nítorí náà gbogbo ẹ̀yin tí ẹ ti sin òkú àgbà òkú èwe sí àyíká ilé yín ewu dànù ẹ wú kẹ kẹ́ kó sínú àpò sakasaka kẹ́ wá lọ rèé rì mọ́bi tí wọ́n máa ń rí òkú mọ́ ènìyàn alààyè lọ máa ń gbé àárín ìlú inú tẹ́ nílé àwọn òkú inú tẹ́ nílé àwọn òkú ìwọ tó ọmọ fáwọn ẹbí yín kúndùn máa sin rẹ jọ pé òkú tiẹ̀ wọn gbọ́dọ̀ sí lé o inú tẹ́ ni kí wọ́n gbé lọ kẹ́ ẹ ra àyè tẹ́ sin òkú yín sínú tẹ́ ó lóore fún yín ju kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ sin síbi àyíká alé tẹ́ ẹ̀ níṣẹ́ sanwó ẹ̀ lọ ọmọ tí ó bí fún yín níyà ó ju owó tẹ́ san lọ ó ju owó tẹ́ san fún òkú tẹ́ fẹ́ sin sí inú tẹ́ lọ nítorí náà. ohun tí wọ́n kọ̀ fún wa nípa kákíhun níbi sàárè ọjọ́ jẹ́ ká mọ̀ pé sàárè àti irun wọn ò gbọ́dọ̀ papọ̀ mọ́ra wọn láyè kan náà. tàlíkù mi ìtúrè wàrọ̀ ha Umar ibn al-Khattab radiyallahu anhu anasa ibn Malik yusalli inda qabrin. فقال القبر القبر ولم يأمره بالعيادة ولم يأمره بالعيادة Umar ọmọ Katob orí Anas ọmọ Malik ní ọjọ́ kan tó ń kírun inda kọbùrin nítòsí ibi tí sàárè wà. Anas ò fura mọ̀ pé wọ́n sin òkú síbẹ̀ kò fura mọ̀ pé wọ́n sin òkú kan sí tòsí ibi tóun ti ń kírun ní ìta fakọ́ọ̀lì Umaru wa sọ pé alikọ́buru alikọ́buru sàárè nìyí sàárè nìyí sóòrí ni bí Anas náà ṣe píkì nìyẹn. walam ya múrihù bìnàyàdà àmọ́ o kò pa á ìdápadà irun náà well o ti kíyàn o ti kíyàn nu omi ni ọmọ kì í ní àyíká abẹ́mà so ìwọ tó o ti kírun mọ́sálásí kan rí tí sàárè gbà ń bẹ tọ́ọ̀mà o ti kíyàn lọ́nu omi lẹ́yìn ìgbà tó o bá ti mọ̀ omi ìtọ́ ọ̀bà kí. oníkọ́ má ṣe kí ni oníkọ́ má kì í bẹ́. ó ṣẹlẹ̀ sí lánàá four two seven hadis four two seven ani aisha radiyallahu anha. أن أم حبيبة وأم سلمة رضي الله عنهما ذكرتا كنيسة رأيناها بالحبشة فيها تصوير fàdàkàràtà lè nàbí yìí sallallahu alayhi wa sallam. فقال إن أولئك إذا كان فيهم الرجل الصالح فمات بنوا على قبره مسجداً وصوروا فيه تلك الصور فأولئك شرار لخلق عند الله يوم القيامة عن عائشة láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha kí Allah yọ́nú sí i anna huma habiba dagudaju ìyá habiba wa umma salama àti ìyá salama àwọn méjèèjì ìyàwó òjìṣẹ́ ọlọ́run ni wọ́n ìyá àwọn onígbàgbọ́ òdodo ni wọ́n àwọn méjèèjì zakara táàkẹ́ ní satan wọ́n sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì kan. rahaina habil habasha wọn sọrọ sọọsì kan tí wọ́n rí ní Ethiopia pé Ethiopia ìlú àwọn kírísítẹ́nì ní nípìnlẹ̀ àwọn máa lọ sí Ethiopia habasha ni wọ́n ń pè lárúbáwá àwọn lọ síbẹ̀ nígbà wọ́n débẹ̀ wọ́n wá rí kan ṣọ́ọ̀ṣì náà fi há tasọ̀wìrù àwọn àwòrán ó wà bẹ́ẹ̀ àwòrán irọ́ Jésù wọ́n yà síbẹ̀ àwòrán Màríà àwòrán irọ́ Màríà wọ́n yà bẹ́ẹ̀ àwọn àwòrán ibi tí olúwa wọn àtolùgbàlà wọn tó ti ń mú ọyàn tí ń fa ọyàn wọ́n yà bẹ́ẹ̀ àwòrán ibi tí ìyá olùgbàlà wọn tó ti ń rọbí wọ́n yà á bẹ̀ àwòrán ibi tí àwọn ọ̀tá olùgbàlà wọn tó ti mú un tí wọ́n ti gbé àgbélébú kọ́ ọ lọ́rùn tí wọ́n ti ń lù ń kòbókò tó ti jẹ ìyà táwọn ọba jẹ tó ti kú kú owó táwọn ọba kú wọn ò sì yé jẹyà wọn ò bọnú ìyà náà fi ń kígbe ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro gbogbo kéde wọn ìṣòro ni. gbogbo àwòrán yẹn pátá àti àwòrán ibi tí àwọn amòye mẹ́ta ìwọ bá ti ka holy bible holy bible tí bọ́lá ìgè ha bọ́lá ìgè ha holy bible kan revised standard version gbogbo àwọn àwòrán yẹn ló rí ń bẹ àwòrán ibi tí olúwa wọn tó ti ń jẹ oúnjẹ alẹ́ ẹ oúnjẹ alẹ́ olúwa olúwa ti ń jẹ ráìsì ń jẹ ráìsì àtàtà gbogbo àwọn àwòrán wọ̀nyẹn ló kúnnú bíbélì bíbélì wọn kò yàtọ̀ sí ìwé aláwìyé yorùbá tàbí ìwé mr bako and mrs bako sàn pé inú ìwé aláwìyé yorùbá àti ìwé mr bako and mrs bako gbogbo ibi tí mr bako ti dé kánò wọ́n yà ibi ó ti dé kanji wọ́n yà ibi tó ti ya ṣọ́ọ̀bù wọ́n yà á àfi bí ẹni pé ńgbà tó lúwa wọn bẹ láyé kameraman ó ń tẹ̀lé káàkiri Allahu Akbar adúpẹ́lọ́dọ̀ ọlọ́run kò sí àwòrán kan nínú péjì Quran àwòrán kan báyìí àwòrán ẹyọ kan báyìí kò sínú Quran e, gbogbo ẹ̀ pátápátá ló kún fún nǹkan kíkọ kò sáàyè fáwòrán kò sí àwòrán kan nínú tírà hadith anabi gbogbo ẹ̀ pátápátá ló kún fún nǹkan kíkọ. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn wa kì í ṣe ẹ̀sìn àwòrán ká má bàa ni ká má ni ẹ̀sìn wa kì í ṣe ẹ̀sìn àwòrán bọ́tà àwọn ìyá méjèèjì yìí wọ́n ní àìrí jìnnà láìrí abúkẹ́ ọ̀kẹ́rẹ́ o nígbà wọn rìn jáde kúrò ní mọ́kà wọ́n wá rí tójú wọn ò rí rí wọ́n wá rí sọ́ọ̀sì. torí kò sí ṣọ́ọ̀ṣì ní mẹ́kà ẹlẹ́bọ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ngbà náà ti wọn ń máa wá jáde kó mẹ́kà tí wọ́n ṣe ìjírá lọ sí habasha wọ́n wá rí ṣọ́ọ̀ṣì tó kún falafala pẹ̀lú àwọn àwòrán rọ́ ìyẹn wá jọ wọ́n lójú fàdákàrà tá lè nàbí sallallahu alayhi wa sallam wọ́n wá sọ fún ànàbí pé a máa rí nǹkan wọ́n máa ya àwòrán Jésù àwòrán Maria. kọ́dà nínú Bíbélì wọ́n ya àwòrán ẹ̀mí mímọ́ <laughs> àwòrán ẹ̀mí mímọ́ wọ́n yà hmm, wọ́n yà bẹ́ẹ̀ wọ́n wá sọ fún ànábì pé n táwọn rírè o ní Abacha fakọ́ọ̀lù wàá gbọ́n táwọn ànábì sọ. So inna ṣé ẹ rí àwọn yẹn àwọn ará na fi him fíhìm àrọ́jùlọ asọ́ọ̀lì tí ẹni dáadáa kan tó níwà dáadáa tọjọmọlúàbí ènìyàn tó bá wà láàrin wọn fàmọ́ọ̀tà ko wa kú bàná wà lákọ́bùrì yìí mọ́síjìdán wọ́n wàá kọ́ ilé ìsìn kan sórí sàárè rẹ̀ torí pé gbogbo òrórí tiwọn ni pé àwọn ságbà pé òkú ó lágbára gbogbo òrórí wọn nu àwọn ságbà pé òkú ó ní agbára kan wọ́n kọ́ ilé ìsìn sórí sàárè náà wàsọ wàrú fi yìí tilika asuwar wọ́n wàá ya àwọn àwòrán wọ̀nyẹn tẹ́ rí yẹn wọ́n tún wàá yà sí. Si inú ilé ìsìn wọn fa ulaika shiraru li khaliki indallah yawmal qiyamah ṣé ẹ dáwọn wọ̀nyẹn ní àwọn ẹni bí jùlọ nínú ẹ̀dá ọlọ́run lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ àlìkìyàmà àwọn wọ̀nyẹn ní shiraru li khaliki ẹni bí jùlọ ẹni burúkú jùlọ inda Allah lọ́dọ̀ Allah yawma likiyama lọ́jọ́ alikiyama ọlọ́run má ṣe wá lẹ́ni ibi gbèlèntàsípàtù wá jẹ́ ní ibi jùlọ tó ga sí pé èèyàn ní àjẹ́ most senior nínú ibi ìdí ní ìtọ́ fi ká sí pé nínú mọ́sálásí àgbọ́dọ̀ àgbọ́dọ̀ ya àwòrán ẹnikẹ́ni síbẹ̀ wọnú mọ́sálásí ti wá nísìn àwòrán ta lórí ń bí sáwa náà lẹ́ni re láàrin wa tó ti kú ni sáàrí ni sáwa yàwòrán wọn. ẹlẹ́mìíràn sọ pé ohun tó jẹ́ kóun yàwòrán ni pé tóun bá kú tán kí wọ́n lè máa rántí ìhùn ṣé wọ́n ya àwòrán ànábì ká tó máa rántí rẹ̀ ṣé wọ́n ya àwòrán àbúbákírì ká tó máa rántí rẹ̀ ẹbọ ló fẹ́ fi lọ́lẹ̀ òun o sì rorí gbé e òwò náà kàn di jama ṣìràrù lè kálíkì ń dà lọ́ọ̀yì ìyá màlìkì yàámà ọ di jama àwọn ọ di jama àwọn ẹni ibi jù ọlọ́run lọ́jọ́ àlìkì